الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fọlùwà wa ẹ̀rí تلا àǹfààní táláwẹ̀ máa ṣe ọ̀pọ̀ ọlọ́nkọ́ mọ̀jà àǹfààní náà fò mí àti wọ́rú o orí bó ti wà lóru tó ń jẹ sàárì lọ́wọ́ àsìkò àdúrà ni o pé ọlọ́run ọba rẹ̀ gbogbo ìṣòro agbára olúwa ká láti bọ̀ yanjú rẹ̀ olúwa lọ́pàá wa láṣẹ bẹ́ẹ̀ pé bá a bí wọ́n bá bi wá wá idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i olùwà ní òun súnmọ́ wa púpọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pé òun á máa dáhùn àmọ́ májẹ̀mú tọ́lọ́hún fi dáyàn lóhùn ọlọ́run ní falyastajibu li njọ́ èmi náà bá ń pè ọ́ dé mi náà lóhùn o ọba gbọ́là dání ti ń pè wọn ọlọ́run ní ń pè ọ́ ni bí wọ́n bá ní ọwọ́ adásí tọ́lọ́hún ọlọ́run ní ń pè ọ́ ni bí wọ́n bá ní ọwọ́ àṣẹ nǹkan kan lójú ọ̀nà tó lọ́hùn ọlọ́run ní pé olúwa ní dẹ́mi náà lóhùn o ọlọ́run kọ́ mọ́sá dá náà lóhùn. asalaamualeykum wa rahmatulah.